kí n káàbọ̀ sí àjà balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ nìkejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ni ayọ̀ọ́lá michael tí gbogbo ènìyàn mọ̀ sí aláyọ̀ singer tó ti gbé àrà mìíràn yọ lórí ayélujára bí ó ti fi fọ́nrán fídíò orin oríṣi mẹ́ta sórí ayélujára lẹ́ẹ̀kan náà má kọ̀ mí sílẹ̀ àánú àti dúró dòlúwa níbi tí ọmọ ìyáàdúrà ọ̀hún ti lo àwọn ìlúmọ̀ọ́ká olórin èjìrẹ́ adégbòdù láti jọ ṣ ṣiṣẹ́ papọ̀ bákan náà ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìrírí tí ojú rẹ̀ rí ohun tí ojú ayálégbé rẹ̀ rí nílé onílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wáá sọ wípé ká má parọ́ iṣẹ́ ńlá òun lòun ṣe lásìkò yìí láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sì kọ àpèlé grateful heart sí abẹ́ rẹ̀. báyẹ̀ mi kún lẹ́sìn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án kò fẹ́ẹ̀ sí nínú àwọn òṣèré pàápàá lóbìnrin tí kò bu ẹnu àtẹ́ lu sinimá tuntun èyí tí Yọ̀mí Fábíyì ṣẹ̀ṣẹ̀ gbé jáde sórí ayélujára tí ó pe àkọlé rẹ̀ ní ọkọ Ìyábọ̀ Tonto Dike pẹ̀lú sọ̀rọ̀ wípé ah Yọ̀mí bí mo ṣe bọ̀wọ̀ fún ọ tó ah ó já mi kulẹ̀ o kì í ṣe èèyàn re nígbà tí Tèmítọ́pẹ́ Ṣọ́lájà àti àwọn mìíràn gbé ọ̀rọ̀ ń kárí ni Yọ̀mí Fábíyì bá sọ wípé ẹ wò ẹ má pa mí mo ti wọ́ ọ wálẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ rúmọ̀ọ́ká òṣèré ìyàbọ̀ òjó pé àwọn àgbà ẹgbẹ́ tampan lórí ọ̀rọ̀ sinimá èyí tí yọ̀mí fábíyì ṣe tí ó sì pè ní ọkọ ìyàbọ̀ wípé sinimá náà kò lè ṣe àwọn ènìyàn láǹfààní kankan àti wípé eré ọ̀hún ń ṣègbè lẹ́yìn irúfẹ́ ìwà tí bàbá ìjẹ̀ṣà hù wípé kí àwọn àgbà ẹgbẹ́ tampan tètè wá nǹkan ṣe sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje kò pẹ́ lẹ́yìn fàákájà lórí ni ẹgbẹ́ tampan kọ ìwé ìpè ìránṣẹ́ láti farahàn níwájú àwọn àgbà ẹgbẹ́ tampan ní ọjọ́ kọkànlá oṣù keje yìí lórí ọ̀rọ̀ sinimá eléyìí tí ó ń jà rànyìnrànyìn káàkiri orí ayélujára láti wá sọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àwọn olólùfẹ́ Afeez Abiodun tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Afeez ọwọ́ ló ti gbé òṣùbà káre fún lórí ọ̀rọ̀ ọgbọ́n eléyìí tí ó jáde lẹ́nu rẹ̀ tó gbé sórí ayélujára láti gba àwọn ènìyàn nímọ̀ràn fún ọjọ́ ajé bí wọ́n ti ń lọ bíṣẹ́ wọn lánàá òde yìí yìí. àní báyé bá ń bú ọ lónìí má bínú bẹ́ẹ̀ ni o ṣoore fún bá ń sọ̀rọ̀ rẹ lẹ́yìn láìda ìwọ má jà ìwọ sáà fọwọ́ lẹ́ran kó o máa wò wọ́n rùn ọ̀tá ọgbọ̀n ọdún sì ń bọ̀ wá dọ̀rẹ́ rẹ̀ àmọ̀ràn mi fún ọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn bí orin dòrìmẹ́ ti wá gbòde kan lẹ́nu tọmọdé tàgbà lórí ayélujára ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú ni Kenny Black ti sọ wípé àbí kí àwọn gbé orin dòrìmẹ́ sínú ìlú fújì ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àfi bí ìgbà tí ènìyàn bá ṣògùn owó ní ìrìn àjò ìlú mọ̀ọ́ká òṣèré ni Liz Anjorin ṣe rí báyìí bí ó ti ń ṣe ayẹyẹ ìkómọjáde ọmọ rẹ̀ Florida káàkiri ní oríṣiríṣi ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà bí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ti túyáyá túyáyà jáde láti wá bá a ṣe àríyá ìkómọjáde ọ̀hún ni wọ́n ná ọ̀pọ̀lọpọ̀ owó fún kódà ọ̀pọ̀ àwọn ènìyàn tí kò mọ̀ tóun pẹ̀lú sọ wípé bẹ́ẹ̀ bá rí lágbájá ẹ bá mi kí i nítorí pé mi ò mọ̀ o ṣùgbọ́n ìfẹ́ tó ní fún mi pọ̀ ó náwó gidi fún mi. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Richard Mufedamijo RMD sọ wípé òun ti já àjàgà ikú ọmọdé kúrò lọ́rùn látàrí pé òun ti pé ọmọ ọgọ́ta ọdún ó sọ wípé ìyá àti bàbá òun kò pé ọgọ́ta ọdún kí wọ́n tó jáde láyé àmọ́ òun ti jàjàborí lórí eléyìí nítorí náà káyé bá òun dúpẹ́ òun ti já àjàgà ikú òjijì kúrò lórí òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì inú ẹnu kì í dùn ká pa mọ́ra ní ọ̀rọ̀ àwọn ìlú mọ̀ọ́ká òṣèré madam ṣagẹ àti madam tóyìn àṣẹwó tó rè mẹ́ka ṣe jẹ́ látàrí fọ́nrán eléyìí tí màmá náà gbé sórí ayélujára níbi tí àwọn méjèèjì ti ń jó ní òde àríyá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lùmọ̀ọ́ká olórin ṣọlá nísìn sọ nípa ọ̀gá akọrin àgbà nínú ìjọ celestial church of christ tí ó tún jẹ́ bàbá àti ọ̀rẹ́ fún òun ó sọ wípé bàbá yìí ní àtùpà tó tan ìmọ́lẹ̀ fóun débi iṣẹ́ orin tí òun ṣe ìyẹn bàbá dr olúwọlé adétìran ó sọ wípé bàbá náà ṣe iyebíye lọ́kàn òun kódà ó kó ọ̀pọ̀lọpọ̀ ipa nínú ìdàgbàsókè àti àṣeyọrí tóun ṣe nínú iṣẹ́ orin ní ọjọ́ tòní ó wà ní bàbá lótìtọ́ lẹ́tìlẹ̀ síbẹ̀ ohun tẹ́ ẹ ṣe nínú ayé mi bí ọ̀rẹ́ lẹ́sìn ṣe jẹ́ sí mi. kò ní jù báyìí lọ fún àjà balẹ̀ amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi.